ẹni ló lè gbà yín nígbà tí ẹ sọ lẹ́ẹ̀kan pé téèyàn bá gbàdúrà àti àwẹ̀ nígbà máa ṣe kí ni ìdánilójú pé kí ló fà téèyàn fi gbàdúrà àti àwẹ̀ yẹn káàdúrà àtàwẹ̀ yẹn kó ṣiṣẹ́ sí ẹ fún ẹ̀yìn kó rí pẹ́ẹ́lú lọ́ba wọn pé ẹ ní ìdènà lọ́wọ́ láti ṣe oògùn orú nǹkan báyìí. Eh, mi díẹ̀ sọ pé láti ṣe oògùn hmm. wọn lọ béèrè bí kọ̀ọ̀nà wá ní ohun tí mo lè ṣe wà wọn fi sọ jẹ́ sí i ọ̀ máa kọ̀ sọ pé bíi sọ̀rọ̀ sókè. wọ́n ní kí òun máa rí ṣe ni mo gbà. ìta ló fẹ́ máa rí ṣe. Hmm? pásítọ̀. ọkọ sí ilé ẹ̀kọ́ inú òun ló gbéṣẹ́ wá fún ẹ lórí aago lẹ́kùn kọ́kọ́ sọ̀rọ̀. mo fi rí pé àwọn ọlọ́pàá dé ìmọ̀ nǹkan kan ní báyìí wọ̀sán. ẹnì kan. dádì yìí lọ fi mọ́tò gbé wa lọ ra ẹran. kí náà lọ rà. ẹran àgùntàn. orí ni bàbá ṣe fún wa ẹran àgùntàn ni bàbá lọ́ọ̀fù mọ́tò gbé wa lọ. àfáàní náà mọ̀ pé kí ni jọ tẹ́lẹ̀ pẹ́ni ẹ ti bá mi gbé wa. bàbá ní mọ́tò wọ́n ní mọ́tò ọ̀pá. ọ̀rọ̀ tó ń lọ láti mú wa sójú òwòrán yín lásìkò yìí ọláyẹmí adéwùmí owurugutu lórúkọ tèmi àwọn àgbábọ̀ wọ́n ní ìran eléyìí tó bá pọ̀ kọjá ojú èèyàn a máa fẹnu wò ó nígbà míì bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀hún ṣe rí ní agbègbè ṣàjẹ́ òkè ẹ̀fọ̀n ní ìlú abẹ́òkúta tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ ògùn bí ọwọ́ ti bá àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá mẹ́rin kan níbi tá a ti rí olùṣọ́ àgùntàn ti ilé ìjọsìn christ liberty evangelism church tó wà ní roscoe ìyànà ìyẹ́sí ọ̀tà ní ìpínlẹ̀ ògùn orúkọ tí a máa jẹ́ oyè nẹ́kàn olúwaṣèyí lẹ́yìn tí Oyènẹ́kàn jẹ́ olùṣọ́ àgùntàn bákan náà ń ló tún máa ń gbàjọ o ìwádìí fi yé wa wípé òun àti ọ̀kan lára àwọn tí wọ́n jọ fi ṣìkún òfin mú yìí òun ni wọ́n pàdé níbi ìnáwó ìsọmọ lórúkọ kan àwọn tí ọwọ́ tún bà pẹ̀lú ẹ̀ ó ní Ibrahim Agbowẹ́wẹ́ ẹni ọgbọ̀n ọdún Sulaiman Ogunbumi ẹni ogójì ọdún Gafar Akinsanya ẹni ọdún mẹ́tàdínní àádọ́ta thirty forty and fifty seven years ní ọjọ́ orí oníkàlùkù wọn gẹ́gẹ́ bí wọ́n ti wá ṣàlàyé nígbà tí wọ́n dé iwájú àwọn agbófinró lẹ́yìn tí wọ́n fi ọ̀rọ̀ pò wọ́n nínú yọ̀yọ̀ ní kálukú wọn bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò bí ìgbà tí iṣu gbóná tó máa wà ní ẹnu rẹ̀ o wọ́n ní ìpàdé làwọn pàdé ní ibi ìnáwó ìsọmọlórúkọ lẹ́yìn eléyìí nígbà tí olùṣọ́ àgùntàn rí bí tọ̀hún bó ti ń sọ̀rọ̀ tó ń ṣàdúrà kíkankíkan ló bá ní ìwà ààrẹ máa wu òun níbẹ̀ náà ti jọ ṣe pàṣípààrọ̀ nọ́mbà ìbánisọ̀rọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn lólùṣọ́ àgùntàn fi wá sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé báyìí kàṣá báyìí káwò di o ǹjẹ́ o mọ̀ wípé iṣẹ́ tí mò ń ṣe yẹn iṣẹ́ àjọ yìí mo mọ̀ ti jẹ́ gbèsè tó pọ̀ àti pọ́rọ̀ mú kò fi bẹ́ẹ̀ yé ni mọ́ o ẹni tó fọ̀rọ̀ lọ ló ń bá ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò lè á sí ni àti pé kò sóhun tó ń bọ̀ lókè tí ló gbà nígbà tó ń ṣàlàyé fún olùṣọ́ àgùntàn àwọn ohun èlò tó máa nílò ló orí gbígbẹ ó wà nínú ẹ̀ o gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn Olúwaṣèyí Oyènẹ́kàn bó ṣe ṣàlàyé ó ní nígbà tó sọ̀rọ̀ yìí ọkàn òun ò lọ sí wípé orí ni ó lò ṣùgbọ́n lẹ́yìn ò rẹ́yìn wọ́n máa wá orí ẹ jẹ́ fún olùṣọ́ láàyè kẹ́gbọ́ láti ẹnu tiẹ̀ yín. orúkọ mi ni ṣèyí oyènẹkàn. ọmọ ọdún mélòó ni. ọmọ forty nine years. ọmọ bo ni. ọmọ ìlú abúlé aníkúpọ̀. àwọn aníkúpọ̀ skul lẹ lọ. mo lọ sí skul CAC primary school aníkúpọ̀. Mm-hmm. then mo tún lọ sí orílẹ̀ kẹta comprehensive high school. Uh-huh. mo kó n bẹ́ẹ̀ lọ sí NC òṣìẹ̀lẹ̀. ok iṣẹ́ wo lè wá kọ́. mi ì kọ́ṣẹ́ kankan. ẹ̀ kọ́ṣẹ́ kankan bàbá màmá yín kọ́ wọ́n wà láàyè. àwọn sì wà láàyè kí lórúkọ bàbá àti ìyá yín. orúkọ bàbá mi ni pa Solomon Oyenepo ìyá mi ni Mrs. Eh, ok eh, Florence Oyenepo. ẹgbẹ́ òfin kìdàdà. orúkọ mọ́mì mi ni Mrs. Florence Oyenepo. ok iṣẹ́ wo lè wá ń ṣe gangan. iṣẹ́ tó mọ̀ ń ṣe ni gbígba àjọ. gbígba àjọ ọdún wo lè ti bẹ̀rẹ̀ àjọ gbígbà mo bẹ̀rẹ̀ láti two thousand and thirteen. two thousand and thirteen ẹ ti ń gba àjọ ok kí ló wá gbé yín dé iléeṣẹ́ ọlọ́pàá ní Eléwéẹran. Eh, torí ọ̀rọ̀ fèsì pé mo bá àáfàá sọ̀rọ̀ nípa iṣẹ́ mi pé iṣẹ́ tí mo ṣe nìyí mo wá ní àwọn nǹkan tí mo lè ṣe lórí ìrìn àjò yẹn hmm. ó pọ̀ iṣẹ́ wo lẹ sọ fún àfa pé ẹ̀ ń ṣe. pé mò ń gba àjọ. àwọn èèyàn jẹ́ kó yé wa pé wọ́n ní pé pásítọ̀ nìyí. ẹ eh, àwọn èèyàn ń pè mí ní pásọ torí pé mò ń lo bí ẹ̀bùn gbígbàdúrà ni wọ́n ń wò lẹ́yìn pé bóyá. tẹ́ bá dẹ̀ gbàdúrà fáwọn èèyàn ó máa ń ṣiṣẹ́. mo níjọ tàbí mo. tẹ́ bá gbàdúrà fáwọn èèyàn àdúrà yín máa ń gbà. bẹ́ẹ̀ ni abájọ gbà rẹ̀ àtàdúrà. ok ìyá mò ń gbọ́ yín. wọ́n wá fi sọ pé nípa títàjọ yẹn pé àánú á dìde fún mi pé màá dẹ̀ rí ṣe. kí ló ní kẹ wá wá. wọ́n ní àwọn iṣẹ́ méjì wà méjì máa ṣe. iṣẹ́ méjì wo iṣẹ́ wo oníṣẹ́ àkọ́kọ́ wo oníṣẹ́ kejì. ẹlákọ̀ọ́kọ́ mm. wọ́n sọ fún mi pé oyún gbígbẹ́ wà nínú ẹ̀ mm-hmm. so ẹlẹ́ẹ̀kejì wọ́n ní gbogbo ẹyẹ ni mm-hmm. wọ́n ní ṣùgbọ́n gbogbo ẹlẹ́yẹ ni wọ́n á kọ́kọ́ lò ṣáájú fọ́ di olórí gbígbẹ. ok wọ́n ní olórí gbígbẹ báwo ni a ṣe fẹ́ rí yẹn pé because láì nìyẹn ó léwu díẹ̀ ni mm-hmm. wọ́n ní yẹn kí n má wọ adẹ parí ẹ síbẹ̀. ok òun gbà tó wá pè mí mm. wípé àwọn rí kan wọn ní kí n sẹ́ndí five thousand sí wọn mm. ní five thousand mm. wọ́n á sẹ́ndí five thousand lẹ́yìn yẹn ni wọ́n sọ wípé kínní yẹn ti wà nílẹ̀ kí n wá wò ó màá ní à kí n wá wò ó kẹ̀ ó kí n má tẹ̀ bọ́dà kí n jẹ́ ká ra àwọn èròjà tó kù. ẹ ní ìṣòro ẹyá. la fi lọ ra awọ ẹkùn ní ìbàdàn two hundred thousand so lẹ́yìn awọ ẹyẹ. awọ ẹkùn èlò lè rà. two hundred thousand ẹgbọ́n sókè. two hundred thousand. lè ra awọ ẹkùn. bẹ́ẹ̀ni. ok. so lẹ́yìn yẹn la wá lọ ra àwọn ẹyẹ mm. tó kù so fún ọ ní iṣẹ́ yẹn ọ̀tọ̀ nìyẹn pé ìmọ̀lẹ̀ àgbà ni pé a lè ràn mí lọ́wọ́ fún àánú ọjọ́ tó wá ń ṣe ti aláwọ̀ ẹ̀kọ́ ọjọ́ friday mm. tó kọjá which on the thirteen ni wọ́n á ń ṣe ti aláwọ̀ ẹkùn mm. àti orí bíbẹ̀ yìí pé mo gbọ́dọ̀ wá ń bẹ̀ so ibẹ̀ ni àwọn ọlọ́pàá dé wọ́n fi wá mú wa lọ. ẹjọ ìgbà wo lẹjọ lọ. ijọ ṣé láti lọ ra ẹ láti lọ ra àwọn kan yìí. ẹ a ti kọ́kọ́ ra àwọn ẹkùn yẹn lẹ̀ mm-hmm. so lẹ́yìn yẹn. ṣé wọ́n sọ fún yín pé àwọn ti gẹ̀ẹ́tì orí gbígbẹ wọn ò sọ bí kankan wọn kàn sọ fún mi wípé ó ti wà lọ́wọ́ àwọn wọn ò sọ pé bí báyìí. èyí lè wá sọ fún gbogbo nǹkan tẹ́ ṣe ìpátá. Hmm, awọ ẹkùn àti ẹyẹ yẹn bíi four hundred plus. four hundred plus going to five hundred plus. Hmm, ibo lè ti rí àwọn owó tẹ́ fi ṣe àwọn nǹkan wọ̀nyí. mo yá ni sá. ẹ yá tẹ̀bi ṣe kí ni ìdánilójú kí ni ìdánilójú fún yín pé tí àwọn nǹkan tí ẹ ṣe yìí ó máa ṣiṣẹ́ báwo lè ṣe mọ̀. mi ní ìdánilójú yóò ṣe pé ìfọkàntán tó sọ fún tó sọ fún mi. n gbọ́ máa ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni. kí ni ó sàn yín débẹ̀ tẹ́yìn fi lọ bá wọn pé ẹni ìlú lè gbà yín nígbà tí ẹ sọ lẹ́kọ̀ọ́ pé téèyàn bá gbàdúrà àti àwẹ̀ n kò máa ṣe kí ni ìdánilójú pé kí ló fà téèyàn fi gbàdúrà àti àwẹ̀ yẹn káàdúrà àtàwẹ̀ yẹn kó ṣiṣẹ́ fún ẹ̀yìn kó di pẹ́ tó lọ bá wọn pé ẹ ní ìdìrànlọ́wọ́ láti ṣe oògùn irú nǹkan báyìí. Eh, mi díẹ̀ sọ pé láti ṣoògùn wọn lọ béèrè bí kan náà wá ní ohun tí mo lè ṣe wà náà fi sọ jẹ́sì ọ̀ máa kọ̀ sọ pé bíi àrékérekè èṣù ni fún mi tí màá kọ̀ sọ nìyẹn torí mi ò kúkú mọ̀ pé bí àwọn ti pín wọn ní mi mọ̀ àwọn náà kọ̀ sọ pé. ebole ti ń bá ọ̀rẹ́ ṣe mọ́ra pẹ̀lú bàbá yìí. Abẹ́òkúta ń bí náà láti mọ́ra ṣe. ebole yìí ń gbé lábẹ́òkúta èmi ò gbé lábẹ́òkúta. kí lè wá ṣe lábẹ́òkúta. mo wá a wá fún ṣíṣe mm. òkú àbúrò bọ́dà mi mm. so àwọn wá ń ṣe némì mm. ibi némì yẹn la ti pàdé mo ṣáà rí bí wọ́n ṣe ń ṣàdúrà àti ní ṣe gbogbo ẹ̀ mo fi àfà la fi jọ sọ̀rọ̀ mo fi sọ pé kí ni mò ń ṣe mo fi sọ pé báyìí báyìí báyìí wọ́n ní abọ́ wa ní ọwọ́ orí ọ̀fẹ́ ọlọ́run lọ̀rọ̀ fi ń wọnú ọ̀la fi jọ gba fóònù nọ́mbà ara wa láti jọ ń sọ. ó tó bí oṣù mẹ́ta tí mo ra yín. kò tí ì ju bí oṣù méjì lọ báyìí. àwọn bó ọjà wọlé ti lọ ra àwọn nǹkan wọ̀nyí. ìbàdàn àti kìnìún báyìí ìtòkú lábẹ́òkúta. Mm. nígbà tí wọ́n tẹ wọ́n sọ fún yín pé orí yẹn ti wà ńlẹ̀ o nǹkan kan èlò ni ẹ̀yà mú wá o kò ní kẹ́ mú wá fún orí yẹn. mo ní kò sí owó lọ́wọ́ mi. inú ìwádìí tó ń ta béèrè lọ́dọ̀ wọn wọ́n ní ẹ sọ pé ẹ sọ fún àwọn pé èyí tí orí gbígbẹ máa wà nínú ẹ tó máa ṣiṣẹ́ fún tó máa tètè ṣiṣẹ́ lẹ́fẹ́ ike ẹlẹ́yẹ ọ̀hún tètè ṣiṣẹ́. mi sọ pé ìtorí gbígbẹ wà ń bẹ mo ní ìtàn wọn fúnra wọn bá ti wò ó pé ó lè ṣe nǹkan tí mo fẹ́. ní kíákíá. ẹ̀yìn pé kì í ṣe pé nǹkan tí màá kàn náwó dànù ó tán mú tá a kàn jọ sọ nìyẹn ni o wọ́n dẹ̀ àṣùwọ̀ mi wípé màá rí yàtọ̀ pé tí bá dẹ̀ ti rí náà kí n máa ran wọn náà lọ́wọ́ tán. kí lẹ wá fẹ́ kí ìjọba kó ṣe fún yín báyìí. ìjọba bójú bójú àánú wò mí nítorí àṣìṣe wà ńlá lélẹ̀ fún mi. Hmm. ọ̀dà kí lórúkọ yín lẹ́kọ̀ọ́ sí. Oyèlẹ́kàn hmm? Ṣèyí. Oyèlẹ́kàn Ṣèyí. Oyèlẹ́kàn. Ṣèyí orúkọ ẹ. Ibrahim ni. Ibrahim kí ni. agbóhẹwẹ. agbóhẹwẹ ọtọmọdún mélòó. ọgbọ̀n ọdún. ọgbọ̀n ọdún. ọmọ bo ni ẹ. òkè ṣokòrè. ṣokòrè ilé ìwé olùlọ. asarudin. primary school àbí. bẹ́ẹ̀ni. secondary school ńkọ́. rárá. iṣẹ́ olùkọ́. iṣẹ́ àfa. iṣẹ́ àfa nìkan ló kọ́. àfa àti kí ni. àfa ni mo kọ́. iṣẹ́ àfa ló kọ́. àti ẹ̀ẹ́ bẹ́ẹ̀ni. ọlọsílẹ̀ kéwú. bẹ́ẹ̀ni. àfa ló ń ṣe. bẹ́ẹ̀ni. àti iṣẹ́ kéwú ló tún ṣe papọ̀. mo ṣe jálàbí jálàbí owó ló ń jẹ́ jálàbí. àwọn tó máa ń jó nǹkan. iṣẹ́ ìṣègùn báyìí àbí àwọn tó ń jó nǹkan báyìí kọjọ́ bí orí èèyàn mọ́ nǹkan kan. Hmm? ok hmm. mo bèrè lọ́wọ́ yín o ẹni bẹ́ẹ̀ ni ok kí ni ẹni sùúrù ẹni ẹni orí kẹjọ nǹkan àbí. mo ní mo máa ń ṣe àwọn ìgbìyànjú ni. ìgbìyànjú ní ìṣeré ẹni sùúrù ẹni sùúrù mi ì nǹkan báyìí rí o. Eh ẹ ní sùúrù ẹ lo nǹkan báyìí rí báwo lẹ ṣe àwọn òpó ṣiṣẹ́ mi ti bèrè mi ti bèrè ọ̀dẹ́ bẹ̀ mo ń ṣe ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín bọ̀ ni. ok iṣẹ́ àfàlẹ̀ iṣẹ́ àbí ẹ lọ sílé kéwú ọmọ ọdún mélòó ni nígbà tẹ ẹ wà nílé kéwú ọdún mélòó fi kọ́ kéwú. ọdún mẹ́rin. mẹ́rin ẹ fi kéwú ok kí ló wá ṣẹlẹ̀. nígbà tí mo. ẹ ní sùúrù. iṣẹ́ olùgbà. iṣẹ́ nǹkan náà fẹ́ máa rí sí kẹ́yọ̀ ní káwọn máa rí sí náà wọ́n ní kí àwọn máa rí èrè ṣe ni. sọ̀rọ̀ sókè. wọ́n ní kí àwọn máa rí ṣe ni mo gbà. ìta ló fẹ́ máa rí ṣe. pásítọ̀. Hmm? ọkọ sí ilé òun ló gbéṣẹ́ wá fún ẹ ìyá ìrẹ́kùn kọkọ sọ ọ̀rọ̀. ọ̀gbẹ́ tí mo mọ̀ wọ́n bí tán ṣe lé mi. sọ̀rọ̀ sókè. ọ̀gbẹ́ tí mo mọ̀ wọ́n bí tán ti ń ṣe lé mi ni ó ń ṣàdúrà mo ti ń ṣàdúrà yẹn ìwà gbà tán parí ìkíni ìtàn ni wọn á fi pè wọn wá ní ṣé kò sí. mo wà bí mo introduce ara ẹ mi lẹni báyìí báyìí báyìí. kí ni orúkọ ẹ orúkọ ẹ. ok èmi ni oyè lẹ́kọ̀ọ́ ṣe. ọmọ ọdún mélòó ni ẹ. forty nine years. oyè lẹ́kọ̀ọ́ ṣe yà swot pastor ní evangelist ní àbíkí yóò máa bí o ṣe pastor. kí ni ẹ ẹ̀bá. ìjọ evangelist from the beginning. oníjọ́sì tó kọ́ ṣọ́ọ̀ṣì tó kọ́ dálẹ̀ èyí tó ń tó ń lò ní yẹnu yẹnu sí kọ́ kí ló kọ yẹn. pé ibi tí àjọ tí mò ń gbà. ẹ kí lorúkọ. mo la di la fi ń gbàdúrà. ẹ kí ló kọ ṣeun. ìwo èmùgbókè máa sọ ní Christ Liberty Evangelical Ministry. Christ Liberty Evangelical Ministry. mi ò gbọ́ ó yẹ máa sọ̀rọ̀ yẹn. so ni àfijọ́ ń sọ̀rọ̀ wọn wá ní kí ni mò ń ṣe wọn á sọ pé mò ń gba àjọ wọn wá ní à pé báwo wá lè lè ṣe mo ní gbogbo ẹ̀ ti dojú ni wọ́n fi sọ wípé àwọn nǹkan tí mo lè ṣe pọ̀ òun náà fi dárúkọ òun nǹkan báyìí wọ́n mẹ́sàn nǹkan yìí ṣùgbọ́n mi ò dá sí i ìyẹn pé dry dry head o wọ́n mẹ́sàn mi pé dry woman head but mi ò kọbi ara sí because mo wò pé ah it's too far so wọ́n wá ní ìkejì náà tún wà tó ní í ṣe pẹ̀lú ẹyẹ pé bọ̀ kí n jẹ́ ká lọ lórí ìyẹn náà bọ̀ wọ́n gba wọ́n ní kí n tẹ̀sí five thousand sáwọn so pé àwọn ti gẹ̀ẹ́tì kìíní yẹn mú ní ha kilo get. ìyẹn orí gbígbẹ yẹn so wọ́n wá ní ẹni ẹ máa gba sixty thousand mo ní mi ò ní ìní silent wọ́n tún pè mí padà so pé kí n wá so kí n jẹ́ kára àwọ̀ ẹkùn àti ẹyẹ yẹn kí n fi ti orí sílẹ̀. ìgbà tó fẹ́ ra àwọ̀ ẹkùn o ò ní sixty thousand fún orí èlò la o ra àwọ̀ ẹkùn. two hundred ní sà. thousand ló ra àbí òkè òde ní sixty thousand ti fi rọ orí. bẹ́ẹ̀ mi ò fún wọn mi ò fún wọn. ṣé o ní ni o ṣe fún ni àbí o fẹ́ ṣe. mi ò fẹ́ ṣe. Ibrahim abu ewe lórúkọ mi mo jẹ́ ọmọ òkè ṣòkòrò nígbà tí èmi àti wọn mọ̀ra wa tó ń pè mí ń pé àwọn fẹ́ ṣe nǹkan àwọn fẹ́ nǹkan mo wá ń send gbogbo ń tà sọ kó wà lórí whatsapp àwa méjèèjì mo bá wọn sọ voice notice so àwọn náà máa ń dá voice notice padà mo ní kẹjá bẹ̀rẹ̀ níbi tí ó ti náà máa ń kúta bá ń ṣe àwọn ẹ̀yọ́ náà nǹkan wọn àgbà pé kí ọ̀nà bá máa dín fún yàn ẹ wá ní ẹ̀jẹ̀ gbèsè gan pé ẹ lè ṣe kìnní pé gbèsè ń ti pọ̀ ó ń pẹ́ lè kò sí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ìbẹ̀ tẹ̀ ni pé tàbá lè rí tó jẹ́ tó bá ní skọ́ọ̀dù nù níjọ́ kan mo wá lé aláǹgbá lọ tí mo yín lé aláǹgbá yẹn lọ mo kọ rí ibi sàárè yẹn báyìí lọ ibi sàárè yẹn tí mo rí ó ti jìn ó ti jìn pátápátá ó ti jìn yẹn ibẹ̀ ni mo ti èmi pọ̀ mo wù so mo nígbà tí mo wá pé wọn. yes sir sàárè tó they they remove up to seven um, oh, oh, graves. so ibi tí mo ti tí mo ti ju mo fà lọ. orí sàárè yẹn. bẹ́ẹ̀ ni ó ti jìn wọlẹ̀ òjò kan rọ̀ yẹn ti jẹ́ kó rù mo dẹ̀ ti rí gbogbo ẹ̀ tọ́ pọ́ọ̀jù yẹn báyìí mo wá lọ pé bọ́ọ̀ yẹn àwọn dẹ̀ ti ń bá mi sọ tẹ́lẹ̀ torí ẹ̀ náà ṣe tí àtijọ́ ń pe sísọ̀rọ̀ wa ti pẹ́ẹ́dẹ́ pé ọ̀hún ti rìspọ́ndì níjọ́ tán mo wá ní mo ti rí níjọ́ kan bọ́ọ̀ yẹn send three thousand mi àti ìyàwó mi ti jẹun ni so níjọ́ tí mo wá rí mo kọ́ dìrì yẹn bóyá yẹn ṣe gbé mo fún yẹn ní five thousand yẹn ẹ̀mí lẹ lọ wú orí yìí. òun kọ́dùrì yẹn ni. mi ó kàn máa ń ta èkété bí ẹni tó máa ń ní gángan gbọ̀ngàn. ìwọ lórí orí ìwọ lórí sàárè yẹn èmi mo sàárè yẹn ìwọ á lọ pé kọ́dùrì kẹ̀kẹ́ lọ wú. èmi mo lọ pé kọ́dùrì yẹn ó kọ̀ bẹ́ẹ̀ mi gbé wá sọ́fíìsì mi ni kì í ṣe pé mo tẹ̀lé débẹ̀. kọ́dùrì wà dà. mi mọ bí mo ṣe lè rí i torí kó máa ń kọ̀ dẹ̀. story nìyẹn o so ibi tí mo ṣáà ti tó ti gbé wa mo wá pè wọ́n pé mo wá pè wọ́n pé ẹjọ́ ń pé a ti rí kinní yẹn but ẹ jẹ́ ká lọ ra gbogbo ohun tí ẹ bá máa lò wọ́n wá ń tẹ̀lé mi lọ́ọ́ Ìbàdàn ara awọ ẹkùn torí Facebook mo ti ríṣẹ́ yẹn wọ́n á sọ fún mi pé ẹyẹ iṣẹ́ kan wà tó jẹ́ pé tá a bá fi lè bọ́ ọṣẹ ẹbu ni a máa fi yẹn ṣe ọṣẹ àtúní. kí ló lè gbà tó fi ra wọn. Ah, àwọn nọ́ńsẹ̀ǹd owó sí wọn ní ìgbà wọn náírà. wọ four nineteen ní ìwọ tó mọlú iṣẹ́ báyìí jọ ẹgbẹ́ tí wọ́ọ̀dẹ̀ tí wọ́ọ̀dẹ̀ ti lòkòdì ẹ̀dẹ̀ fi máa fi fly láti jọ yìí àbí three thousand kan sọ fún ẹ náà ló gbọ́ fi jẹun two hundred sọ fún òun san fún àwọn alúwàgbà yìí. ọgbà tó ọgbà tó mi ọgbà tó three hundred thousand. two hundred. irú àpò lọ tó kù àpò lọ Ìbàdàn á lọ Ìbàdàn ó ń sẹ̀ǹdì owó sí wọn ń tààrà tó four hundred plus. ń tààrà tó four hundred. three thousand ló lẹ̀ ní gbogbo ń nà ẹni nà àbó mọ̀ ń nà ẹni. three thousand péré nìkan ìwádìí ẹ̀ ló gbà tó. rárá o mo níjọ́ tán kọ́ ní ká tí mo kọ́ pé wọ́n pé kán jẹ́ ká ń pè máa rí kí ni máa bẹ̀yàn wọn kọ sẹ́ẹ̀dì three thousand. so four hundred ìjọ tó ti ń ṣiṣẹ́ ìṣẹ́ yìí wà tiẹ̀ tí ẹ̀ tiẹ̀ tó tiẹ̀ ti là tó wà tiẹ̀ yọ ẹ́ kó nù ẹ máa tọrọ three thousand fi jẹun yìí àbí. mo ṣe bẹ̀rẹ̀ ní mo ṣe bẹ̀rẹ̀ ní. mi ò gbọ́. Ah, ok ṣé ṣé kàdúgbò báyìí wáyàn mi wà.

níbi ìbò tán bá mú mi lọ mọ amájí fáyidì ìsìkọ́dúrì máa ní kọ́ àwọn èèyàn mímọ́ ìpariwo wọ́n bá ti bá mi lọ kọ́ bá mi rà kalẹ̀ èmi kọ́ á ti sọ pé mi kọ́ wọ́n lórí kòtò èmi mo rí kòtò yẹn kò wá lórí èèyàn bẹ́ẹ̀ èmi mo rí kòtò yẹn ó ti jì. mi pé wọ́n ló wu nìyẹn má gbà ọkọ̀ kọ́ọ̀dì kankan lórí rẹ̀. mo ṣẹ̀ṣẹ̀ dárúkọ bọ́ọ̀lù lé ah, mo dárúkọ fún wọn tí ọmọ mú wọn lọ ìjọ́ tí mo mú wọn lọ orí kan rí full cup lórí ìwà àbí tó kù àdá kí ló kọ tiẹ̀. Ibrahim Ibrahim kini. agbówẹwẹ. agbówẹwẹ. agbówẹwẹ. bẹ́ẹ̀ni sá. yóò tún agbówẹwẹ ló máa gbówẹwẹ síbí ìgbà yìí ló tọ́ nìyẹn o máa gbó ẹwẹ síbí ìbàyí nìyẹn. yé mi tẹ̀síwájú. ìrèlè sá ẹyẹ ni ó bá gbé orí yẹn látòrí òkè tó tọ́gbẹ́sì tó wà wí à ń pa orí tọ̀dọ̀ gbé lẹ́kọ̀ọ́ sọ ti ń gbọ́. orúkọ mi ni Sulaiman Ogunbumi. ọ̀rẹ́ agbó wẹ́wẹ́ wàá fi sí. ìgbà tí wọ́n wá pè mí lé láàárọ̀ ọjọ́ Friday. iṣẹ́ ò ló ń ṣe. àfáà ni mí mo dẹ̀ tún ṣe bricklayer. Hmm, ọ̀tọ̀ wá pè é. wọ́n wá pè mí lé láàárọ̀ Friday ọba èmi nínú ilé ìyàwó mi lọ́ba àti ọmọ mi ìgbà tán bá ìyàwó mi àtọmọ mi ìyàwó mi wá wá pè mí ní ibi tí mo ti ń ṣàjì fóònù mo dẹ̀ fi fóònù lé ó náà ń béèrè mo dẹ̀ fi fóònù lé mo dẹ̀ bọ́ sí ẹ̀yìn kùlé mo dẹ̀ bọ́ ní iwájú ọlé lọ́dọ̀ mi ìgbà tí mo wá débẹ̀. agbó wẹwẹ má wọrí má wọrí má wọrí agbó wẹwẹ farabalẹ̀. ìgbà tí mo wá débẹ̀ ìgbà tí mo wá débẹ̀ wọ́n wá sọ fún mi pé àwọn fẹ́ rẹ ẹran àgùntàn ẹran àgùntàn yẹn lọ́nà fẹ́ rà mo wá mú wọn lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mọ́ èmi kan tó ń pè ní yàrá ilé iṣẹ́ ní sọ ẹran tó kù gbàtà wa débẹ̀ ìyẹn pé ẹran yẹn ní thirty five thousand naira our price is twenty five thousand naira màmá yẹn ò ṣáà gba twenty five thousand naira yẹn ìgbà tí màmá yẹn gba twenty five thousand naira yẹn ó wá ní a máa lọ sí kútọ̀ wọ́n wá ní a máa lọ kútọ̀ ìgbà tó wá ní a máa lọ kútọ̀ gbogbo tó yẹ gbogbo yẹ lẹ jẹ kútọ̀ gbogbo ìgbà tó dàpé wọn lọ kútọ̀ ìgbà dádì yọ́ṣà pé dádì dádì wa gbé wa lọ sí kútọ̀ yẹn ra ẹran yẹn ìgbà tó wá padà já wa lẹ̀ èmi wá sọ fún dádì. báwo lè ṣe jọ lọ sí ibi eré báwo lè ṣe jọ kàn. òun náà ni mo ṣàlàyé ìgbà táwa jọ débẹ̀ wá sọ pé kémi ọkọ̀ọ̀kọ̀ gùnkè yẹn wọn náwó ọ̀hún ò tó àpò yẹn mìíràn tó wà ń bẹ ìgbà tí wọn wá ní kí n bá wọn gùnkè yẹn gbé àpò yẹn mo wá gùnkè gbé àpò yẹn bí mo yẹ gbé handover àpò yẹn fún wọn mo ṣáà rí i pé àpò yẹn ṣí wọn á rí i pé à ah, orí gbígbẹ ni wọn gbé sínú àpò mo wá sọ fún wọn pé fóònù mi wà nù náà o fóònù mi wà nù náà mo fẹ́ lọ yọ fóònù mi lé o èmi wá tẹ̀lé dádì lọ sílé ibi tí mo ti tẹ̀lé dádì lọ sílé èmi ti gbàgbé kọ́kọ́rọ́ tí mo máa fi sílẹ̀ fún un ilé lọ́dọ̀ tèmi but mo yọ fóònù mi níbi tí mo ti ń charge ìgbà yìí mo wá yọ fóònù mi níbi tí mo ti ń charge pé kí n lọ mú kọ́kọ́rọ́ ìgbà yìí mo débẹ̀ wọ́n ní bàbá wọ́n ní bàbá yìí fi owó lẹ̀ fún ìyàwó wọn pé kó ṣe oúnjẹ wọ́n wá gbé ẹ̀bà fún mi ẹ̀bà yẹn ni mò ń jẹ lọ́wọ́ òun ni mo fi rí pé àwọn ọlọ́pàá dé mo mọ nǹkan kan ní báyẹn lọ sá. ẹnì kan. dádì yìí lọ fi mọ́tò gbé wa lọ ra ẹran. ẹran àgùntàn. oore ni bàbá ṣe fún wa ẹran àgùntàn ni hmm. bàbá lọ́gbọ̀n mọ́tò gbé wa lọ. afáàlì náà mọ̀ pé kìnìún jọ tẹ́lẹ̀ pẹ́ni yẹn ti bá mi gbé wa. bàbá ní mọ́tò wọ́n ní mọ́tò ọ̀pá lọ́ọ̀ṣì. njọ́ tí ẹni yẹn gbé fún mi mo gbé sókè mo fi nǹkan títẹ̀ mo gbé sókè mo wá ń ṣe mo wá ń palẹ̀ mo mú àwọ̀ ẹ̀pìn mo gé e sí wẹ́wẹ́ tòró dìde ló wà mo wá ní kó bá mi náwó gbé kìnìún yẹn báwọn ṣe gbé e, mo gbé e sínú ẹ̀ àjò ìṣepọ̀ wọn náà mọ̀ láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ ẹ jọ ń jó ni. àwọn ah, ṣe kí n gbèjọ. ẹ lọ yà. tọ́jú ohun pa bẹ́rẹ̀ tìrọ̀tìrọ̀ bàbá mi gbọ́dọ̀ ṣe máa pa bí ni hm? dáàdi mi gbọ́dọ̀ ọmọ jẹ́rìí sórí rédíò àwọn gbọ́dọ̀ pa ni. torí pé èmi náà ò ṣe rí hm? mi ṣe rí mi ti sanwó sukọ̀ mọ́ mi gan-an sí náà kí n lè rí jẹun náà ni. Facebook mo rí mo kò ah. tá a bá ti ń ṣiṣẹ́ yìí a gbọ́dọ̀ sọ fún un mo sọ fún yín sá pé hm mo ní bàbá kan ó fún mi níwèé bó ti ewu ẹ̀ tí n bá gbé síbẹ̀ ẹ̀ lè bà. kàn ó ní pé tí bàbá kúrò abẹ́ ò gbọ́dọ̀ mọ̀. ó gbọ́dọ̀ mọ̀ hmm? bẹ́ẹ̀ ni. ok dàtí ní pé abẹ́ ò ṣe owó ìgbà ṣé àwọn ṣe o dáàdì mi ò ṣe. wọn ò ṣe rí. Ah, ok. Eh òun lẹ ti gbọ́ yẹn ò lẹ́nu gbogbo wọn pátá lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì bí wọ́n ti wà nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń tó gbé wọn débẹ̀ kọ́lọ́run ó ṣàánú fún wa ni nígbà tí ẹni tí wọ́n gé orí rẹ̀ yìí tó di olóògbé mo gbàgbọ́ wípé lẹ́yìn tí wọ́n sin wọ́n ṣàdúrà pé kó sùn rè ṣùgbọ́n àwọn kọlọ̀rọ̀wọ̀ sí yìí wọ́n mà kọ o wọn ò fẹ́ kó sùn rè kọ́lọ́run ṣàánú fún wa o kí dààmú dààbò kó má dé sọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ á mọ̀ irú àwọn tá a máa kọ̀wọ́ pẹ̀lú ẹ̀ àwọn tá a máa fọ̀lọ̀rọ̀ kọ́ má lọ ṣì wá ní ọ̀nà ìdààmú ò ní bá wa lẹ́ẹ̀kan sí i títí dìgbà mi tá a máa pàdé ní ìkànnì Yorùbá Broadcasting Network YBN ilé ò ní lé wa o bẹ́ẹ̀ ni ọ̀nà kò ní nà wá Ọláyẹmí Adéwùmí Owúrúbútú lórúkọ tèmi ẹ ṣeun o ẹ kú ìgbà gbogbo ẹ ṣeun ojú tẹ fíwò kò ní fọ́.